Hello everyone, welcome to Tony Talks. Thank you for 2023. It is amazing achievement and I want to extend my heartfelt thanks to each and every one of you who has supported, watched and subscribed to my YouTube channel. Thank you and I said 2024 is our year of great blessings. Um thank you from Tony Talks. This is the oh, Hello Hello. Ẹ kálẹ̀ o. Àbẹ̀ ká sọ dẹ́ Hello bàbá, ṣe ti wà lórí show. Ẹ mọ̀ wà lórí show. Ṣé wà lórí live show? Ó wà lórí live show. Yes, um, um, this is the uh, avenue that I am going to debunk um, what has been happening in recent time. This is Olawale Maros. yeah? Oh, oh, what Baya. Ah. yes i made um, I, because uh, in everything that used to or uh, is going to be a reference to whatever you say okay. most especially your name mm. this is me now. Hmm. yes sir. I want to debunk things. tí hmm. ò ṣẹlẹ̀ rí tó jẹ́ pé ó gba omijé ní ojú mi hmm. and I am going to say it today. Mi ò parọ́ mọ́yàn rí hmm. tó bá parọ́ mọ́ mi máa fi wá ṣe both home and abroad. ẹ pópó yín mi ká. yes sir. Sábọ̀dù wọ́n parọ́ mọ́ mi, wọ́n kó àrùn tó ṣe fún mi. Hmm. She settled it for two weeks ago. Ẹ̀kọ́ tẹ̀ ẹ̀kọ́ tẹ̀ tó bá ṣe pé ọ̀rẹ́ ni mo pa fóun hmm. ẹ understand. Hmm. Kó sọ pé irọ́ ni mo pa fún Mm ẹ bàbá ìbò wọn kí yóò adìkan tí ó dẹ́ pé àwọn kan ti ń dáhùn yín mọ̀ bẹ́ẹ̀ o wọn ni bàbá ìbò ló ń sọ̀rọ̀ yìí o. yes hmm. she lied she lied she lied she lied and it was painful to me. Hmm. That's why I am calling on your show. No problem, sir to let the whole world know that everything she has said about me mm. was lies. Wow. Wow. Kẹ́tọ́ because Mama máa bú o, mo máa bú, bọ́ kí n tó bú, is olówó rẹ̀ mi rí. Mm. She was the first person. Ẹ jẹ́ kó jáde mm. kó sọ wípé òun kọ́ ló fi fídíò kọ̀ fídíò kọ̀ mm. ló fi pè mí eh. directly. Tó bá jẹ́ pé ìyàrá ni mo pa ní gbogbo nǹkan tí mo sọ ní ẹ̀mí yìí. Kí kí gbogbo rẹ tó bá wà nínú twenty twenty four kí má jèrè ẹ̀ ìwọ láti fídíò kọ̀ pè mí náà. ẹ sábà lọ fi video kọ̀ pè yín. ó fi fídíò kọ̀ pè mí tó bá jẹ́ pé kò fi fídíò kọ̀ pè mí kí hmm. a tẹ̀sí mi kí hmm. a tọ́sí mi ìpè fine boy ní ẹ̀ náà iphone boy ní ẹ̀ náà ìpè something like that ní tó bá jẹ́ pé ẹ̀rọ ìgbàgbà ẹni kó fi gbogbo ọmọ tó bá bí kó fi kó fi wọ́n rèrè kúrò èmi ò ṣépè. Hmm bọ̀mú sì máa ṣépè fún lórí ṣó yìí because èmi ò parọ́ mọ́ hmm. so mo bá sọ pé mi ò ṣe olóòrí mi rí ò ní ti rí o kàn play as of o, o, the first note lo play mm. why can't you play people right from the beginning to the end. Mm. mo dà ti sack àwọn èèyàn kan already tó jẹ́ pé wọ́n máa ṣe fún ìyá ẹ̀ mo fẹ́ wo blọ́gà tó fẹ́ wá dìfẹ́ǹdẹ̀ níwájú ti tèmi. Hmm. èmi ọláwálé. Hmm. ìwọ ọmọ tí náà ìyẹn ti lọ nìyẹn ó ní ìyẹn àjọ ṣe fídíò kọ òun ẹni kọ́ ló pè ní fídíò kọ òun ló pè mí ní fídíò kọ. ó yé mi. understand. Mm-hmm. tó dàtẹ́ pé at the end of the day what happen. mọ́nà hmm. yẹn ṣe. ó ga ọ. mi ò fẹ́ ṣépè fún ni ó yẹ kí n ṣépè fún ni. Wow pẹ̀lú irọ́ tó lọ pamọ́ mi yẹn. ó ṣe fídíò pẹ̀lú mi wà láta láti mọ́ bí láàyè mo fi ọlọ́run ọba mo fi títóbi ọlọ́run mo fi búra níwájú yín. Hmm. ẹ pàpọ̀ yàtọ̀ brọ́dà mi. ìyá mi ló fi fídíò kan ló fi pè mí hmm. tó fi tọ́ọ̀tì mi. Wow. Ọba sọ pé irọ́ ni kó sọ pé gbogbo àwọn àwọn ọmọ ohun tóun bí ipe kí wọ́n kú tó bá kí wọ́n kú níṣojú òun tó bá jẹ́ pé òun kọ́ lọ sí fídíò kọ́ pè mí. ó jẹ́ àràbù fún mi àràbù àràbù mi ò ara twenty plot ilẹ̀ three ilẹ̀ three three acres péré ni mo that is eighteen plot. I sọ wọ́n fẹ́ gbà mí lọ́rọ̀ alẹ́ twenty acres mo rí comment section ṣé ní gbogbo wọn comment section yẹn hmm. àwọn yẹn àwọn yẹn àtọwọ́ bọ́ọ̀lù àwọn yẹn àwọn yẹn ò ń ṣe ìpè so. Hmm. ẹ má sọ̀rọ̀ lọ. Um, at the end of the day. Yeah. At the end of the day, it's ìwọ tó fẹ́ bú mi, mo fẹ́ wù ẹ́ mɔfra hmm. klara fracas nse mɔfra klara tó ń sèé ìwọ tó fẹ́ bú mi hmm. tó fẹ́ bú mi tó fẹ́ bú mi mo fẹ́ wo ìdílé tó ti jáde kó tó bú mi ìwọ tó fẹ́ ṣe anything fún mi mo fẹ́ wo ìdílé to ti jáde hmm. mo fẹ́ wo nǹkan to ti gbé ilé ayé ẹ̀ ṣe aside from monetization. Mm. Mm. Not you, not you, Epago Yimika, no, because I know where you come from. Yeah. I, I, know where you come from, sir. Mm-hmm. I know, I know everything, sir. It's, it's t- not, not just you. I am talking about their mama Esabot. Okay. He wanted me in 39 years. Mm. Now, that's not in Ó ní ṣoríire pẹ̀lú àràbù tó lọ ṣe fún mi yẹn. Mm. Gbogbo ẹ̀yin tí a lọ jọ ṣe àràbù yẹn aṣáṣá aláṣá gbogbo ní òníta hmm. ọlábàárà ọ̀sùn ló sọ̀rọ̀ hmm. mo ti sàtò fún ẹ mo ti sàtò wọn tó máa ṣe ṣó fún ẹ mo ti sàtò wọn dáhùn tó máa ṣe ṣó fún yàrá ìjà ẹ pẹ̀lú áfíríkà tó wà lọ́wọ́ mi gbogbo conversation hmm. all the conversations between me and you mo máa gbé jáde.